a kí gbogbo wa nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV gẹ́gẹ́ bí a ti sọ fún wa wípé a ó máa wá lóòrèkóòrè láti máa mú àwọn fídíò wa fún wa lọ́lọ́kan bó bá ṣe ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ yorùbá wípé a ó máa mú wá fún wa lọ́lọ́kan òjọ̀kan bó bá ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ eléyìí tá a mú wá fún wa lónìí ní orí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV ẹ̀yin tí ẹ bá ti subscribe ẹ bá wa subscribe sí orí YouTube channel wa Àṣàkẹ́ TV ẹ má gbàgbé láti gbé ọwọ́ ní agogo ìgbàlà yẹn torí pé òun náà ni ó máa máa fún wa ní olóbó wọ́n máa tọ́ wá lólobó wípé Àṣàkẹ́ ti gbé fídíò kan jáde o ẹ lọ darapọ̀ mọ́ ó tara ṣàṣà lọ síbẹ̀ láti lọ fi ìfẹ́ wo fídíò tí wọ́n mú wá fún wa eléyìí tá a mú wá fún wa lẹ́nìí ẹ bá wa wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan láti bá wa fìfẹ́ wo fídíò èyí tí a mú wá fún wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín ránṣẹ́ ẹ bá wa fi ojú inú ojú àgbà ọ̀rọ̀ sùnùkùn wọ́n ní ojú sùnùkùn la fi ń wò ó ẹ bá wa fi wo fídíò eléyìí ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín sí abẹ́ ìyẹn ní under comment section ẹ bá gbàgbé láti tẹ like love ẹ bá wa share ẹ̀ náà ẹ lólùfẹ́ wa ó yẹ ẹ̀yìn ṣó ní ẹ bá wa wo fídíò tí a mú wá yìí ọlọ́run lọ́jọ́ òní á ṣàánú fún wa á ràn wá lọ́wọ́ ilẹ̀ yorùbá oòdùà gbè o. ó tún ti zẹ o ah ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsìn ẹ̀kú rọ̀lẹ́ gbogbo múùdù tí fídíò yìí bá ti bá yín àkìyàn orúkọ mi ò yí padà èmi ni kàmọ́ state kàmọ́ ọmọ yín ọmọ tán sọ tán sọ tán ọmọ tán sọ tán tún fi ilé pé ọmọ yín ọmọ dáadáa ni èmi èèwà aṣọ ọmọ dáadáa ẹ̀yin lè yàn dáadáa tẹ̀sí omi dọmọ dáadáa láàrin àwùjọ mo lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ bá wa ṣe ti bàbá lálùdé tó zẹ̀ ẹ bá wa ṣe bàbá Alápinmi ọlọ́run ṣe bàbá àbìjà rèé o àbìjà bàrà bí ẹkùn yéè bàbá ṣẹ́ẹ̀sì lè pọ̀ fọ̀ báyìí mọ́ <laughs> ṣẹ́ẹ̀sì ń pa àwọn ọkọ̀ yẹn ọwọ́ àmì kí lórúkọ yín yẹn bá wa dárúkọ yín fáwọn aráalé. Um, orúkọ mi ni Alhaji Tajudeen Oyewole Abija Warabiẹkọ Adala Abeku Didi. Adala Abeku Didi. Abeku Didi bàbá mi ẹ̀yà bàbá ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta èmi kọ́ nígbà àkọ́kọ́ tèmi ó pàdé èmi tí mo ti pàdé eyín rí bọ̀ ó ti tó three years sẹ́yìn tí mo ẹ̀ẹ́ ẹ̀yà bàbá mi inú mi dùn láti fún yín lónìí èmi àti yín wá sọ̀rọ̀ ìgbà tẹ́ ta sọ̀rọ̀ lórí ó ní program kan tèmi ń ṣe the program is celebrating the legend ní orí program tó jẹ́ wípé àwọn legend industry wa tá a ti máa celebrate wọn àtẹ̀mí àtàwọn fans mi àtàwọn fans mi àtàwọn fans àwọn yoku náà ibi tí gbogbo èèyàn ti máa bá mi celebrate àwọn legend òun ni mo pe initiative yẹn ẹ gẹ́gẹ́ bàbá mi ibẹ̀ láti celebrate bàbá wa lálùdé odua àṣemọ́tò fún wọn ibẹ̀ láti celebrate bàbá wa lápẹ́ni àṣemọ́tò fún wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ti ara àwọn èèyàn dáadáa iṣẹ́ tán bẹ́ẹ̀ náà lọ́tọ́ ọlọ́tún ṣòwò tó gbé ó yẹ gbà ẹ lọ́ọ́ fi ṣe ilé yín débi díẹ̀díẹ̀ gbàdémi àti wá sọ̀rọ̀ bàbá tẹ́ rí chasi èrò pọ̀ tó rí chasi mi o industry wa yìí àwọn tá a ní láti support pọ̀ tó o bá ní chance láti meet any actor tó wó dẹ̀ wà lọ́wọ́ ẹ ẹni tí tó bá ní tó o o meet any legend ẹ máa bá wa bless wọn ẹ máa bá wa support wọn ọlọ́run náà máa ṣe nínú iṣẹ́ yín ṣóyè yín àwọn bàbá yìí kì í ṣe pé bóyá wọ́n ṣàìsàn tá à ń gbé wọn kiri pé bàbá fẹ́ gba ẹ̀dọ̀ ni bàbá fẹ́ gba kíní kan ni they are hell and healthy baba ẹ ti ń ṣiṣẹ́ tíátà bọ̀ ti tọjọ́ mélòó sá. Ah. <laughs> ọjọ́ àbò kì í ti pẹ́ lẹ́yìn ọwọ́. bíi nineteen kìíní bàbá mi. mo ti pẹ́ ní ẹnu tíátà yìí díẹ̀ hmm, mo ti tẹ̀lé bàbá ògùn gbé rí àwọn ni ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ tẹ̀lé. bàbá ògùn gbé. Ah! àwọn ògùn ọjọ́ ẹni mọ́ rẹ̀ ní nineteen seventy two. 1972 bó tilẹ̀ jẹ́ pé mo sátẹ̀lé wọn mo sábà wọn lọ nígbà náà. bíi forty five years ago kọ́ni àbí fifty five years ago. kí ló tó ṣe díẹ̀ mo tún sàpadà wà nílẹ̀yìn wọn kí n sọ pé wàá darapọ̀ mọ́ ẹ̀gbọ́n mi ọ̀gá mi alhaji abdulhakeem ajílẹ̀lẹ̀ ajílẹ̀lẹ̀ náà ti dòdò òwò ọlọ́run fún mi bí mo kọ́ fọ́ọ̀mù kẹwọn. bàbá ẹ pẹ̀lú ayé kan ẹ kù láyé ẹ kù láyé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa lágbára ọlọ́run gbogbo mo fẹ́ mo fẹ́ ayé ní ọlọ́run máa ṣe bàbá ọmọ ọmọ ọmọ mo jẹ́ sí yín o ṣùgbọ́n ní ọjọ́ tòní mo gbàdúrà fún bàbá mi ẹ pè láyé ẹ jòǹjì ọmọ ẹ jòǹjì ọmọ àní wáyé tì àní wáyé tì bàbá ìgbà tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí fóònù ẹ mọ̀ pé mo ti bẹ̀yìn ká tó bẹ̀rẹ̀ bóga mi bẹ́ẹ̀ gbọ́dọ̀ sùn ọlọ́run fi pè ní ìjọ kò sí tó jọ ọ̀rọ̀ ẹkún ọlọ́run ti yọ kó lọ́rọ̀ ayọ̀ ló kù tí ó yẹ yín ọlọ́run ó dẹ̀ ṣe àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi pọ̀ wọ́n á sọ fún yín pé ẹ̀kọ́ kan láyọ̀ ṣẹlẹ̀ kú ó tó bí òwe bàbá mi àti pé mi fẹ́ sọ mo fẹ́ ẹ̀yin gẹ́gẹ́ mo fẹ́ kí ẹ sọ fáwọn ará ilé mi tẹ̀ fẹ́ kí lẹ fẹ́ gangan kò sí kí làwọn nǹkan tẹ́ nílò kí wàá lọ àmì bàbá mi ò ní lọ ní àmì bàbá mi ọmọ lóhùn kìíní ọ̀rọ̀ rí òsì ní dúdú lágbára lọ́wọ́ ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́ ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́ torí àìmọ́ àárín pẹ̀lú ọmọ yìí hmm. bàbá rẹ ní ti ń fi ọkọ òkú tó kú gírígì ní ìṣẹ̀lẹ̀ padà jẹ́ ká wúra rẹ̀. o o. Hmm. ọ̀rọ̀ tá a sọ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n àá sọ níwọ̀n ọ̀gá mi nígbà tí mo sọ fún ọ tí mo wá bá ẹ oníkíni mo fẹ́ onító ọ̀rọ̀ ilé ni bàtẹ́ mo ní ṣùgbọ́n ọlọ́run sí ọmọ mi kan ó ti ń bá mi lé sí lọ. fọsbọn yín àgbẹ̀. bẹ́ẹ̀ ní òun àfọsbọn kan kódà kì í ṣẹlẹ̀ ẹ̀ka àwọn ọmọ òun hmm. sì lọ. o ti máa ń ṣe lọ́wọ́. o hmm, ti ń ṣe lọ́wọ́. now ní ìgbà kan ọmọ mi jí gan bá bọ ọjà ó bá mi ṣètò mọ́tò kan bí wọn náà ti bá mi ṣe ìnáà nígbà náà ó ti tó bí ọdún bíi mẹ́fà bẹ́ẹ̀ sọ gómìnà àwọn ìjàmbá yìí ṣètò mọ́tò. mọ́tò yẹn ń gbà yìí ṣùgbọ́n mọ́tò yẹn ti wá dàgbà kódà káníkọ̀ dàgbà ni ọba rí ilé ọwọ́ mi náà ó ti lọ́ọ́ kẹ́ńdé bàbá mi dáadáa so tó wàá bá mi sọ̀rọ̀ wá ní látìgbà tí ara mi ti yá ńgbà tí mo sì kì tí mo ti gbà bọ́dún tán ọ̀pọ̀lọpọ̀ ògbọ̀n pé mo ti gbádùn torí ohun tí ń bọ́ lẹ́nu mi ní òye sọ̀rọ̀ mi bá sọ̀rọ̀ mi ò ní gbọ́n bẹ́ẹ̀ nígbà náà ṣùgbọ́n nígbà tó lọ́hùn á ṣèyanu bí ọdún bíi mẹ́rin ló fi wà lẹ́lẹ̀ tí mo lè dìde ṣùgbọ́n ọlọ́run ọlọ́run ràn mí lọ́wọ́ mo ti gbádùn àlàáfíà ti dé wọ́n á sọ fún ẹ̀mí ní àkàmọ́ ọba lè bẹ́ẹ̀ mi náà wà ọ̀nà kí n rí mọ́tò kan tí wọ́n bá ń ṣiṣẹ́ níbikíbi èmi náà ò lè mọ̀ ọ́n n bá pè ìṣiṣẹ́. n bá pè ìṣiṣẹ́. ẹ sọ nǹkan kan fún mi nípa iṣẹ́ nígbà tẹ pè é mm-hmm. pé táwọn èèyàn bá pè ìṣiṣẹ́ mm-hmm. pé ẹ kì í lè lọ. ẹ kì í lè lọ torí pé kò sí ara àti gbé yagiyagi ògbìn kì í tiẹ̀ lè lọ rárá ni ó sì lè ojúmọ́ tì mí náà kò bá pọ̀ báàgì lọ́ba wọn lókẹ́sọ̀n ah! so èmi sọ fún ọ pé bàbá ìbí mi náà ṣètò mọ́tò kan gómìnà ọmọ ìgbàlá gbẹdú lágbára Ọlọ́run Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe tọwọ Ọlọ́run lọba tí ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe ọgbọ́n anybody kì í ṣe mímọ̀ ṣe àwọn èèyàn wa náà takú máa ń rawọ́ ẹ̀bùn sí lọ́nà láì pé ẹjọ́ ẹ wẹ́ bá support àwọn legend wa yìí kìkú ṣe pé àwọn náà ní nǹkan míì láti fi owó ṣe ṣùgbọ́n wọ́n kàn wò pé ó dà ẹja support àwọn púpọ̀ ẹ ká ṣàánú ọlọ́run náà ló jẹ́ káwọn náà máa ṣe òfin kárẹ́ ẹlẹ́gbọ́ tẹni ẹlẹ́ni náà ọlọ́run ọba ní bá a gbọ́ tiẹ̀ ọlọ́run gbọ́ ti gbogbo wọn náà lágbára ọlọ́run aláàánú wa ò ní kú aláàánú wa ò ní ṣàìsàn ẹni tí ó wà ṣàánú wa báyìí ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ sí i tó náà ò fi rántí wa ọlọ́run àbí lọ́dọ̀ ẹ gbàdúrà fáwọn èèyàn bàbá láhàwọ̀ bàbá àkùátà ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa dá sí olólùfẹ́ mi olólùfẹ́ kàmá tí ẹ fẹ́ tẹ́ ẹ ṣèrànlọ́wọ́ yìí fún wa ọlọ́run ò ní pẹ́yìn nípa o ẹ rògbò sàyé o ẹ̀rọ náà tẹ́ gbé gbà. ẹ súnmọ́ àbàdàdà. ẹ olùgbòdò ayé òsì nílùú fún idó. lágbára lọ́wọ́ elédùnmọ̀rì ọwọ́ ayé òní tẹ̀yìn. gbogbo ọ̀nà gbàdégbà mú yín ọlọ́run elédùnmọ̀rì àbámi túbọ̀ sí náà fún yín. lágbára ọlọ́run ẹ mo tún débi ìsinmi nù ẹ mọ́ bínú ọ̀kànrán àṣìṣe àdàsẹ́nù ó ní mọ̀mọ́ sẹ́ẹ̀sì bí ẹni tí ò lára ó ní mo rìn mo jìyà jìyà bí ẹni tí ò léèyàn bí sẹ́bà sẹ́ni tó bá pọ̀ lápọ̀jù tẹ̀bí tara tọ̀rẹ́ ti yé kan ní sá fún ni adífá fún ọ̀kànrán àdàsẹ́nù ọjọ́ wọn pé ọlọ́wọ́ ẹsẹ̀ orí rẹ̀ dàsódò ẹlẹ́yẹ bàbá wọ ẹsẹ̀ tán bàbá ń kọrin ẹsẹ̀ tán náà ìjó lọ́fà ó pé kọ̀ọ̀kọ̀ kò jìnnà ìfà ń kórèrè bọ̀ wà bá mi kọ̀ọ̀kan ó gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ ọlọ́run ó fi ránṣẹ́ sí mi ní kọ̀pẹ́kọ̀pẹ́ ọwọ́ yóò tó nǹkan ìfẹ́ lágbára lọ́wọ́ elédùn rẹ̀ yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́bẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti sẹ́bẹ̀. èmi àti bàbá máa go live ní àárọ̀ ọ̀la a máa go live màá máa lọ live pẹ̀lú bàbá láàárọ̀ ọ̀la a máa bẹ̀rẹ̀ fundraising yẹn properly láàárọ̀ ọ̀la bàbá Abija gbọ́dọ̀ gbóná tó bàbá Abija nídìí support wa torí ẹsẹ̀ wọn ẹni tó ṣe fídíò yìí ni ọmọ bàbá gangan náà jọ wá bíbí ọmọ bàbá gangan ọmọ bàbá gangan àwọn náà ṣe fídíò lọ́wọ́ yìí ká ní mo lè flip kámẹ́rà ni mi bá fi ẹ ti kọ́kẹ́. màá fún un lọ. ok ẹ sì máa ṣe lóṣooṣù. ṣé ìgbọ̀n mi ká ní mo lè flip kámẹ́rà ni mi bá flip kámẹ́rà bọ̀ àtèmi àti yín kì í ṣe nǹkan tí mo lè dá ṣe o ká nǹkan tí mo lè dá ṣe ni bàbá mi bàbá àgbàlá gbé ẹgbẹ́ lè mọ́ gbé lọ ṣùgbọ́n kí èsì bẹ́ẹ̀ àmì lágbára ọlọ́run àṣìkò bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògùn ọlọ́run àmì reach out to my sponsors a máa reach out sí àwọn èèyàn wa àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó ń support wa ìkan lára àwọn sponsor mi gan sọ pé bàbá abidjan kọ́ wọ́n béèrè yín kan lára àwọn èèyàn wa dáadáa ọlọ́run kẹ́mi kí n lọ pé bàbá Abidjan wa ní àmì ah, ti lose contact yẹn mi ò contact ibi tí mo ti ń wá contact lọ́wọ́ gẹ́gẹ́ lẹ́yìn gẹ́gẹ́ fúnra yín ti pè mí wọlé lágbára ọlọ́run yóò ṣe òṣè lágbára ọlọ́run yóò ṣe òṣè ní comment section yìí èèyàn lẹ́lẹ́fẹ́ bàbá Abidjan ẹ̀yin lẹ́ni ká lọ bá yín wá bàbá Abidjan pé fẹ́ support bàbá Abidjan láti jọ tá a ti post tàwọn ikú náà ti ní bàbá Abidjan náà bàbá Abidjan náà bàbá Abidjan náà lágbára ọlọ́run àtẹ̀mí àti ńlá àjọṣe ẹjọ́ nítorí tó lọ I am begging you guys we need baba we need support for baba baba must be fine baba must be supported thank you so much we love you we appreciate you ẹ ṣe láàárọ̀ ọ̀la ní bíi nine am àbí ten am bàbá yẹn ti dín náà ibò bàbá yẹn ẹ máa wẹ̀ máa lọ́ọ̀jì yín lálẹ́ láàárọ̀ ọ̀la kẹrẹ́sì dáadáa láàárọ̀ ọ̀la a máa go live a máa ṣe video a máa go live we will be live directly on all my social media platforms thank you so much my name remains the same Kano State.